Ọlọ́run mi, mo ń dúpẹ́ lọ́wọ́ rẹ. Ẹlẹ́dàá mi, mo ń dúpẹ́ lọ́wọ́ rẹ o. Ọlọ́run mi, mo ń dúpẹ́ lọ́wọ́ rẹ. Mo ń dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore rẹ àtóbi. Ọlọ́run mi, mo ń dúpẹ́ lọ́wọ́ rẹ ẹlẹ́dàá mi mo ń dúpẹ́ lọ́wọ́ rẹ o ọlọ́run mi mo ń dúpẹ́ lọ́wọ́ rẹ mo ń dúpẹ́ lọ́wọ́ rẹ o ṣé o jésù.